nínú àwọn èèyàn tẹ ní tó ṣúọ̀ tó balance tó ṣe pé kò sí nígbà tí lè rí ẹ̀yìn náà láwà tẹ̀ sí gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ìpè àwọn ọmọ ìyàwó ọmọ mi ni wọ́n ọlọ́jẹ́ kí a rí pẹ́. àmín. mo fi kíkí kí o gba àwọn àyíkmọ̀ níkàlẹ̀ àbáwá àti ìwàjú ọlọ́jà rí pẹ́. àmín. mo kí dáàdi gbogbo wa bàbá wa má dìbò. dáàdi ìyàwó ọ̀dọ́rùn dáàdi gbogbo wa ẹ eh, gbọ́dọ̀ fún yẹn rí bàbá gbogbo wa láti lè máa rí wa pé a wà àjẹpẹ́ ọba rẹ̀ lè jẹ́ iná wọn fọba ṣe káàkiri ayé ni kí wọn tẹ̀yàn mọ́lẹ̀ ọba àlọ́rin nìkan ni fọba tẹ̀yàn mọ́lẹ̀ ọba àlọ́rin fọba gbé ìsìnkà ni wọn bá ṣe bí kálukú náà ni ó ṣe hùwà ẹ̀ ń jẹ́wọ́ àwọn tó gbé yín fún wa adẹ̀gbọ́n gan bẹ́ẹ̀ a sì ní tẹ́bí sẹ̀sán kí ṣe gbogbo ẹni tó bá jáde sí àlàfà o níjọ́ tó gun bá ṣètì kan àwọn àfa lè mọ́ jáde wọ́n lè yẹ́ anybody ipe ẹ mọ ibi tẹ́ ń lọ wà máa tán fáwùlẹ̀ xeyìlú lè kìrámù wọ́n lè kọ́nà ìzáàlámù yẹ kùn fọ́wọ́kọ̀ lè kìrámù kìrámù tí yẹn bá jẹ́ ọmọ ọba tí ò bá níwàá ẹ̀sìn tó kù kì í ṣe ẹ sọ kálukú dẹrú níbi ìwà tó dáa ẹ̀yin nu Ọlọ́run kì í ni mo lè ti sọ̀rọ̀ yín yín gbé síbi ó ti ń fìlà tí yẹn ń tí ọ̀rọ̀ tí n bá sọ ọ́ jù ní àyìn yín pàṣípò yà kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé etí ẹlòmíì ó ya ibi ìsìnkú ni mo ti fẹ́ sọ yẹn ẹ ń ṣe ẹni tí a lè deny mi ò bá tọwọ́ dúró síbi mo ń bọ̀ wá inṣàlá tiwantiwa bẹ́ẹ̀ ni ọjọ́ ọjọ́ ọjọ́ kérébẹ̀rẹ̀ ti jẹ́ mo ń bọ̀ bàbá mo ń bọ̀ wá bẹ́ẹ̀ tí n bá bá tó wá bí ni ìní gbó tájì tó jí fún mi ní nìkan tẹ́ ń jẹ wọ́n náà ń jẹun à ń yóò gàdá ẹ tó bá fún wa lọ́wọ́ ìyẹpẹrẹ á gbà lọ́wọ́ ẹ̀ à ní dàlámù á fi rẹ̀ pé tó ní fún wa o tó ló fi kú ti lé ni lílẹ̀ ikú mọ́ ìdá àlọ́ ìmọ̀ ẹ̀sìn láti. السرور وسار الجود يسار sùúrù borí ọ ọba mi àpá oníkàún ẹ ntí màá fi ń ṣiṣẹ́ lọ́jọ́ kan náà bá kéwú ju bá ṣe jókòó yìí lọ tí ọba ní wọn kéwòn yóò di àgbákò sí lọ́wọ́ ni ẹ ti kálukú ń bù jẹnu gbogbo wa ẹ tá ń bù jẹnu ọlọ́mọdé abu yìí tán o. tọ wọn á kí tura kọfì lọrin wọn ṣe kàn àwọn nílò wọn. ah ah authentic ìbànújẹ́ ọ̀tá nù. bẹ́ẹ̀ni ìbànújẹ́ ọ̀tá lójókòó yìí. Ah, ah nílọrin nílọrin nílọrin náà tá a mọ̀ a mọ̀ lọ́rí o nílọrin kí èdè rí báyìí ẹni tí ò bá tún sílẹ̀ yìí olórí ikú ni. ọ̀la orí social media ti rí ilé yìí ha nínú ọlọ́run ìmí dẹ̀ máa ń fọwọ́ orí olórí enjoy life táìmù yẹn a máa kéwọ́n mà mo lè máa dunnú mo lè máa kún wọ́n ní nǹkan èmi kò ní mọ nǹkan tí mo rí ìjọ́ méjì kìíní ẹ̀ mọ̀ ṣe mí sá máa wà happy ọ̀gẹ́ mo lè léyàn but àwọn yóò máa rí mi mọ̀ àwọn ìyàwó mi máa pè mí ní nǹkan tẹ́ pé kò yí sí yìí máa ṣe tí wọ́n á fẹ́ràn àwọn ọmọdé kí ní ilé ọ̀tẹ́ tí mo rí ló dùn mí nú ní ti gbàgbé olórí ilé yóò ní dùn mọ́ máa kú lọ àáwìlì tèmi lè fa ilẹ̀ wàlá kú fa àálì làwọn mi mọ̀ tàmí mi ẹ ṣe ọmọ ilé lọ́dọ̀ àfa yìí ẹ ṣe bí ọmọ ilé kéwù níbi tí àwọn èèyàn tẹ jẹsẹ̀ tì tẹ́tí ń gun ọkọ̀ tẹ́tí ń ṣe bí àfa níjọ́ náà ẹ̀yin ṣe ìdímá ìdímá tó lè sọ̀rọ̀ ṣe ní ìdímá tó yàn ń ṣe níbi tí àwọn sẹ́ẹ̀tì yẹn ti ń ṣe bí àfa ó ti ń dá wà sí gbà ó ti ń dá wà sí lọ lábẹ́ àmínú james ẹ̀yìn tún dáná sí lọ gbà àwọn èèyàn gẹ́gẹ́ ti ń dá sí wá sí wọ́n ti dá ní ìjọ tiwọn ẹ̀ wá ń ṣe ìdímá lọ ẹni tó bá ronú ru eléyìí tí ò rí dùnú lára rẹ̀ kò ní lójú kalẹ̀ o àtijọ́ ní ẹ̀jẹ̀ àwọn èèyàn ti bẹ́ o ó wà ń dààmú báyìí o ń dààmú nísìn lórí ilé yìí o eléyìí ó kéré àtúntò kọ́nà ìwọ tó bá yàn dá tó gbà pé tọ́lọ́run ti fún ọ̀tẹ̀ Abdul Jaysh alẹ́kọ̀ oríire wọn eléyìí o máa kúlù áwí lílí jẹ̀mí ní nífa ìlí. máa kúlù áwí lílí jẹ̀mí ní nífa ìlí. ọlọ́njẹ́ rí i pé. máa kúlù yáwó. bẹ́ẹ̀ni àbáwọ̀ kọ́ mi yí ọlọ́njẹ́ mi yóò wàlá kúlù fàálì làwọn múta mímì. wàlá kúlù fàálì làwọn mímì. wàlá kúlù fàálì làwọn bímúta mímì. wàlá kúlù fàálì làwọn bímúta mímì. àbáwá ẹnu rí dọ̀ eléríire tí ajọ́ ń fẹ́ràn olóríire téèyàn bá wu ọ̀tẹ́ tí ò fojú nínú wu ọ̀tẹ́ yóò tẹ̀ tá yóò fi tán àwọn bàbá mi lágbàjẹ́ ọlọ́jẹ́ mi yóò gùn sà. àwọn oní ẹ̀sìn tọ̀hún wọ́n máa ń kọ́ nìkan wọ́n máa ń pè mí kọ́ ni mo pa o ọ̀tá mi ló para rẹ̀. èmi kọ́ ni mo pa o. ọ̀tá mi ló para rẹ̀. níbi tó ti rànjọ́ mi kì í ìlú pa. Èmi kọ́ ni mo pa o, ọ̀tá mi ló pa wá. Ọlọ́run. Èmi kọ́ ni mo pa o, ọ̀tá mi ló para rẹ̀. Níbi tó ti rojọ́ mi kí Lazara ìlú ti pa. Ó tún ní àdá bíyá o. àbí wọ́n. àdá bí abèrè. abèrè. àdá bí abí wọ́n o. àbí wọ́n o. àdá bí abèrè. abèrè. etí mo gbà lọ́wọ́ wọn àdá bí abí wọ́n. abí àdá bí abí wọ́n o. àdá bí abèrè. ohun tí mo gbà lọ́wọ́ wọn àdá bí abí wọ́n ẹ tó lè ní kórìíra yìí má dalẹ̀ lẹ́nu tí ò rí sọ fún pé ká má ṣe é dímọ̀ jò ní. ó yà kó lọ yín pé mo ìdímọ̀ yẹn má ṣe é ẹ ń bá lè díwọ́ ìdímọ̀ fún yín jọ́tẹ̀ ṣé yẹn ló lè sọ pé oríire yóò ní nínú ilé ilẹ̀ ti ṣerú síwọ́n náà lè ṣe bẹ́ẹ̀ bàbá yìí kéèyàn ṣerú nínú ilé náà ti bí kó máa sin bàbá rẹ̀ káàkiri tẹ bá wà lẹ́kọ̀ọ́ fún tẹ́ bá bẹ lọ sí ah, ah, wá sí kàfẹ́ lọ́wọ́ mi ròmú lórí ọ̀hún tẹ́ gbólóhùn wa àdàkùn tí ń bọ̀ wá ẹ̀ máa sáré wọ́n jọ̀ka àpàdé ní ìwò èmi ń bọ̀ láti wá sí kan ẹni ń bọ̀ láti kú àmì ròmú wá sí ńlọrin àwọn àjọ ìyá kúkà kúmọ̀tà ń jẹun níbi ìdí òòrì àbí ń gbé bi sàlẹ̀ gáràjì yẹn àjọ ìjẹun tẹ́lẹ̀ ní àwọn jésù pẹ̀tẹ́ wá sí ní aago mẹ́rin ni lè wá ń sáré lọ bí gàtẹ́ fẹ́ tọ́lu mọ́tò tó náà lọ bàbá yín kódà ẹ ti ẹ ti ṣe kankan láyé. best of ulama of the year olórí àwọn àfa ọ̀dọ́ lónìí èmi náà gbà o gbà o ọ̀rọ̀ ọjọ́ orí àti ìmọ̀kọ́ ni ẹja wí gbìyànjú orí orí orí nǹkan mẹ́ta lèyàn gbọ́dọ̀ ní tí o bá ní tí kan bá dé ń bẹ̀ wọ́n nípele yẹn bíbí rẹ inú rẹ oríire ìkankan wàá dín bẹ ọ̀tẹ̀ pété yẹnyẹ ọ̀tẹ̀ ní bíbí ire inú re láhìlá àhìlàlá oríire ló wá parí gbogbo ẹ òfìsọ alimi ṣàdúrà fún yín ọba tó gba àyè fún bàbá wa mọ̀nàtàbà ṣé wàá alimi. níjọ́ tí mo gbọ́ bá ń kiri lọ́ buhari yóò wá ọba lọ wàláhì ọba gbogbo ọba tí ń kọ̀ǹtú ọba ibẹ̀ náà lẹ́wà lọ́mọ yìí la ilaha illallah bí mo ṣáàrì kí wọ́n mú gárì bí mútayá mi ni. mútayá mi ni. mútaṣáàyí mi mútakáwé fi mútabágídádì. mútabágídádì. tọmọdé ò bá dóko bàbá ẹlòmíì rí. bàbá ẹlòmíì rí sóko tó tóko bàbá òun. oko bàbá òun. Sùlùgàǹbàrí bàbá olóríire. olóríire. ó ṣe kẹrẹkẹrẹ bí bàbá àgbàlagbà ọkọ lòun má ṣe bá wọn jẹ nǹkan pọ̀ ju nǹkan lọ. ọkọ lòun má ṣe bá wọn jẹ. nǹkan pọ̀ ju nǹkan lọ. ọkọ lòun má ṣe nǹkan pọ̀ ju nǹkan lọ. ọkọ lòun má ṣe bá wọn jẹ pọ̀ jù kan lọ kọ́lọ́ má ṣe nǹkan pọ̀ jù kan lọ kọ́lọ́ má ṣe bà wọ́n jẹ́. làwọn olímúlíkù yìí tí ìlà máa ń yàṣà òhun ìlà mùmíní tàwùrà ìlà káfírí tàwùrà. káfírí tàwùrà. ọba nílé ọba nínú oko. nínú oko. ẹ̀rù jẹjẹ kákòókò nàìjíríà. nàìjíríà. irú sùlù sọ wọ́n nínú àwọn ọba. ọba nílé ọba nínú oko ẹ̀rù jẹjẹ kákòókò nàìjíríà. irú sùlù sọ wọ́n nínú àwọn. ìlì fájì. fájìrì. bàbá ọ̀tẹ wa tó sọ́jà bàbá. bàbá ọ̀tẹ. bàbá ọ̀tẹ. ẹ tẹ́wọ́ sọ́jà àgbàlagbà. ẹ ẹ fún àgbàlagbà lówó. ẹ tẹ́wọ́ sọ́jà àwa àdánwò fúláyà. ẹ nà sí wọn. bí àtàmátì láì lè fájìrì. fájìrì. bí òkè ọ̀la ti lágbára tó àtẹkùn àti jábọ̀ rẹ̀ yìí sí. bàbá wa Amẹ́ríkà ìkàmbárì lẹ́sà hásìdá wàlà hákìdá àtàmọ́tíláì lè fàjìrì. fàjìrì. ẹ ọ bàbá ọ̀tẹ bó ṣe ń dára yìí má jẹ́ kó bá bàdìrì nà. àtàmọ́tíláì lè fàjìrì. bó ṣe ń dára yìí má jẹ́ kó bàjẹ́. àtàmọ́tíláì lè fàjìrì. bó láì má jẹ́ kó bàjẹ́ àtàmátìlá olúwa bó ṣe dá láì má jẹ́ kó bàjẹ́ àtàmátìlá àbúrò jésì bó ṣe dá láì má jẹ́ kó bàjẹ́ àtàmátìlá àlìbáàrí sí bó ṣe dá láì má jẹ́ kó bàjẹ́. jẹ́ bó ṣe sára ìmọ̀ jẹ́ kó bàjẹ́. bàbá ọ̀tẹ̀ bó ṣe dára ìmọ̀ jẹ́ kó bàjẹ́. Lọ́ba wa bá wa àlìfù lànì. Àtàbátìlá ilé fàjírí. Lọ́la bàbá mi oníkan àtàwọn ti. láì lè fàjírí. ọlọ́ṣẹ́hùn máa dìbò solo gàmbàrí àtàwọn ti. láì lè fàjírí. bàbá ọ̀tẹ̀ bó ṣe ń dára yìí má jẹ́ kó bàjẹ́. àtàwọn ti láì lè fàjírí. ọlọ́fà àgbàtà júlíà dàbí àtàwọn ti láì lè fàjírí ṣéwù làbíbù tá yóò lé àdàbí. àdàbà ti yá ìlú bájúrí. alimalawi tá yóò lé àdàbí. àdàbà ti ọlá alámúdá ṣe ikú Yusufu àtàmọ́tì bàbá ọ̀tẹ́ mo ṣe ń dára yìí má jẹ́ kó bàjẹ́ àtàmọ́tì láì lè fàjìrì. mo ṣe ń dára yìí má jẹ́ kó bàjẹ́ àtàmọ́tì láì lè fàjìrì. ẹ̀rọ̀kùn ẹ̀rọ̀kùn áfíà tọ̀ bàjẹ́ kó bàjẹ́. Thank you nàràyìn máa jẹ́ kó wá jẹ́. tọ ẹyin owó kata ẹ pín lẹ́ẹ̀kan bí ẹ pín ní ẹrá kẹ padà síbẹ̀ bí ẹ pín owó délẹ̀ kan ẹ padà síbẹ̀ gbogbo kala lálọ ní máa ń sọ èdè àṣàṣìwé ní kásàṣẹ ni ó kù tẹ́fẹ́ fún un. alájà tí wọ́n náwó yìí ẹ máa kú mẹ́ta mẹ́ta ẹ dákun oníṣẹ́ tí mo fẹ́ kẹ́ já wa ṣe tẹ́lẹ̀ àmẹ́ ṣe tí bá gbowó ìtàn àfẹ́ gba owó káwọn àgbàlagbò ṣàdúrà àfẹ́ gba owó ọpẹ́ owó dùnú owó oríire tí ń ṣẹlẹ̀ lẹ́nìí tí bàbá wa gbà ó bá wa kẹ́mi àdúrà sí i bàbá gbowó tán bàbá wa ṣúgà wọn bá wa ṣe kídìmá bàbá wa gbani markaz bàbá mudirul markaz tá a bá gbowó táwọn àgbàlagbà tán wọ́n bá wa gbowó ti markaz owó náà ń ṣáájú bí ti ń ṣáájú látàárọ̀ látọ̀rọ̀ bàbá wa má gbígbò àwọn ni chief post nídòkó yìí gbogbo àdúrà bẹ̀rẹ̀ ní kuraani ní gbogbo nǹkan àwọn ni wọ́n ń ṣáájú owó gbígbà náà bíjòkó yìí ti ń lọ yìí èyí ó yẹ á ṣe nísìnyí náà ní ká gbowó sọ́dọ̀ àwọn àgbàlagbà náà ètò bí tá a bọ́ sí nísìnyí àfáwa àmì ọlọ́run àjàdí ẹ máa wà dáadáa. ètò ibi tá a bọ́ sí ní sídà gẹ́gẹ́ bí gbàtà wà ń bì kó ọmọ tó wọ́n fẹ́ kó kó ọmọ jáde fẹ́ni tí ò yé ó dà gẹ́gẹ́ bí gbàtà wà ń bì wà límà tá fẹ́ so igi.